الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم أتركم الله أتبارك أتبارك إن شاء الله صلى الله عليه وسلم ẹni láti ọkàn kó dáná sí títí pé kí lọ mọ ọ̀rọ̀ ńlá tó bá èyí sì fi ká sí lọ mọ ọ̀rọ̀ ìṣòro sọ́nà òṣìṣẹ́ náà mọ̀ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ ìṣòro èyí tó burú jù lọ nù àlánà yìí òní tí adáradára rẹ̀ lọ gbogbo àdáradára àrùn gbogbo ẹni bá tọpa tẹ ìtẹ́nu rẹ̀ ní ìṣàkóso náà sọ́nà ọ̀rọ̀ sọ́nà ọ̀rọ̀ sọ́nà náà.

àìsíkẹ́ lọ́rùn rẹ̀ ní pé báburú bá bá yóò fi dàgbà ní tí ó mọ̀ lọ ọmọ ara rẹ̀ ní balẹ̀ gbogbo ẹ̀ tó mọ̀ pé nǹkan ṣe wà ìlà màtáwọn kọ́ ìmọ̀nú ọ̀hà lóòótọ́ bá ti bẹ lọ́wọ́ rẹ̀ kọ́nà ṣèjọ́ fún yóò ṣàbọ̀ òní ìlà síta kódà kò tẹ̀lé dáhùn ẹ̀yà náà sílẹ̀ lọ́pọ̀ yìí àbàwọ̀ tí wọ́n bá kí àwọn ọmọ ọlọ́run àkùnkánà wà dáadáa sọ pé àwọn ọmọ orin tó kírun àwọn náà lọ́nà ọba tàbára pàtà aláṣọ nípa wọn pé wọn ṣàìnù bí sọ́ọ̀bù ọ̀sọ̀lá ẹ wá àwọn pẹ̀lú sùúrù ṣíṣe àti ìrùn kíkí àti pé pé ó pé sáyẹ́yẹ́ ó jẹ́ tí ó mọ ọmọdé ọlọ́run bá nígbà tẹ̀kùn tí ó sì lọ ṣe sùúrù ọlọ́ọ̀ba nígbà náà yóò máa pẹ́ bá ti lè fún un ṣe kí ọ̀rọ̀ rẹ̀ ló fi hàn ní ìṣẹ̀ lójì. ẹ̀lọ́sọ̀dúró àwọn tí wọ́n kírun májàmú yóò máa pẹ́ síbi ìsìláàmù lọ́sọ̀lù ìsìláàmù ẹni tí ń kírun tí kọ́lọ́ọ̀ba sùhánù wọ̀tá àlàtọ̀ pé wọ́n máa ní ìsìn wọ́tí àwọn òṣèlú náà. ẹni bá dojú rẹ̀ tó lọ́wọ́ ń balẹ̀ ní kí ń tàbà fún ọ̀wọ́ tó tí ń kì í ṣe dáadáa tí ń fi lọ́wọ́ bá bó ṣe kú sí àpọ̀lùsẹ́ ẹsẹ̀ ìlà ọgbà tó ń kọ́ irú ẹni omi ẹ̀sìn rẹ̀ pé irú ẹni omi láti láti ọlọ́run lára ń ṣe lọ́wọ́ tí bá ń ṣe mùsùlùmí onímọ̀ sílẹ̀ mùsùlùmù àlàáfíù ẹnu gbọ́dọ̀ jẹ́ni tí ó nílẹ̀ àtàrí bẹ̀rẹ̀ ìbáda tó lásán tó ìfọmọdé mọ̀jùmọ̀ tó lẹ́ni tó bá yà wèrè ìjọsìn rẹ̀ lẹ́ ìjákẹ́ wọn gbà wọ́n máa ń lọ́pọ̀lọpọ̀ gbà wípé àjòrò torí kọ́lọ́rọ̀ ọbẹ̀ òní béèrè lọ́wọ́ ẹni bá ya wọlé àmọ́ ìjẹ́ tí wọ́n lẹ́sọ̀ káyàrá wọn wẹ̀rẹ̀ wọn kọ́tẹ́lẹ̀ lọ́sọ̀ òbí àdídá ẹni bá fẹ́rẹ̀ kan para rẹ̀ yóò àdá òbí ìfi náà ní jahanna máa kọ́ lílẹ̀ mọ́kànlá rẹ̀ fi hàn wọ́n máa fi jẹ́ ní àwọn ọmọ jahanna máa ní àlékún ìyà tí ó máa jẹ́ ní ọ̀lẹ́ni tí ó máa bẹ̀rẹ̀ أريد هو وخلات فرارا يعذب بها في النار خالدا مخلدا فيها قوم في جميع بيت لنا يعني بكي يوم نرشي وزن لن يسوى من الأسفل أسمع سامبا كيرو كيرو نيما يفتح وصلي سلا أكاري لأفلو إن في ذلك لذكرى لمن كان له قلب يعني عقله gbogbo ìrántí ọlọ́run bá wọn jẹ fẹ́ni tó ní làákàrẹ̀. àwọn àkọsẹ́mọ̀ àwọn ọmọ ṣẹ̀yìn tàbí tó létí ìgbọ́rọ̀ tó ṣe ìtàn lẹ́nà. àlùbọ́lù àlùkòsọ̀nù ló máa tó síbi pé kí ni òun dàgbà tó péye ní ìgbàgbà. àwọn onímọ̀ fi kún pé ẹ̀lùmọ̀ mẹ́yẹ àti tó máa dé ó kírun ó gbọ́dọ̀ jẹ́ ní kí ó máa jẹ́ ó tún ṣẹ̀ṣà bẹ́ẹ̀ bàbàlá tó bàbàlábà tí ó jẹ́ kò máa yé ó lè nílà kárẹ̀ àmọ́ tí ò lè ṣẹ̀ṣà ọ̀tún àtòsí níbi ìdájọ́ òfin ẹ̀sẹ̀ ọlọ́run ọba ká sì máa ní ká kírun àwọn májẹ̀mú olókòtò sínú òun ní kí ló bá jẹ́ ni àánú sẹ́lẹ̀mà ọmọdé ni gẹ́gbọ́n ti ṣe fún wa lọ́pọ̀lọpọ̀ ọgbà wípé àwọn bàbá rẹ̀ àtàwọn ẹjọ́ rẹ̀ kò sẹ́ni tó mọ kí ó tó ànábi ti sọ pé ya ọmọkùn ẹ̀kọ́ òkun lè kìdábìlà ẹni tó mọ̀ ní láti fún ilẹ̀ ní tó mọ̀ tó gé jùlọ nù àwọn òbòrò sálẹ̀ náà wọ́n yàn ní ìmáàmù wọ́n ṣe é lálàyé fún bóun ní ìsìnkú àtúnù yẹ́n tó tó dẹnu sọ̀hìn àtẹ́ni tí ò bá jẹ́ mọ̀ máa yé ó lè jálágbà àmọ́ tí ò bá máa tẹ́sìn pèpè sí nípa tí ó máa túnú sí àti tó bà mí jẹ́ ẹ̀rọ òní máa tọ́ látọ̀dọ̀ rẹ̀ àmọ́pá ọ̀la ó máa wá jẹ́ ọmọ níyà nípa àwọn oníṣọ́lọ́ọ̀bà ọ̀lọ́mọ́ àmínà ọ̀lẹ́lànà onímọ̀gbò àwòlẹ́dẹ̀kùn ẹ̀pà àwọn ọmọ yín láṣẹ ìsọ̀lá pẹ̀lú ìrọ̀ kíkí nìtàbọ̀ ẹ̀ nígbà tí wọ́n bá pé méje wọ́n fi kúrú màálẹ̀ ìhà ẹ ti máa nà wọ́n nígbà tí wọ́n bá kírun yà á sùn nígbà tí wọ́n bá fún ọmọdún mẹ́wàá. láti kún nínú àdéhùn mi wọ́n fọ́dọ̀ ìgbà ìnáwó tí mo bọ̀ dẹ̀ ẹ̀sùn péyà láàrin ibùsùn wọn nígbà tí wọ́n bá ti fún ọmọdún mẹ́wàá. ẹ̀lùfọ́dún àwọn tí wọ́n kírun tòótọ́ àwọn ẹni tí ó máa má kúrò níbi ẹ̀sìn méjèèjì ó sọ náà bá sọ̀rọ̀ lọ́rùn àlejò tẹ́lẹ̀ lọ ó ní iná àmàtà àdábì kọ́bìrì mílẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀ ọ̀yà tí ó máa wáyé nínú sàárè látara ìtọ́ni púpọ̀ náà àwọn èèyàn máa tọ̀ wọn ò ní máa mẹ́ra kúrò níbi ìtọ̀ àdísùn mẹ́nu sọ̀fìn háyì ọ̀tún mi bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ máa dábì sàárè kọjá. قل إنهما لا يعذبان أو مجل ديما نزي لغوه وما يعذبان من كبير كيما جلس الله نوم تبير أزيا بل هو كبير أما تصبير أما أحدهما كلمة قبره فكان يمشي بالنميمة أما ذكر دي أما بوي صوي أما نقاط التي ما ذكرته وأما الآخر سواني كبير فكان لا يستكثر من قوله onímọ̀ paramọ́ kúrò nínú ìtọ̀ yálà kò ní dókítà nǹkan lára rẹ̀ ní títí tí ó fi palẹ̀ mọ́ nǹkan ara rẹ̀ sínú ara rẹ̀ tẹ́tà àṣẹ́kùbọ̀ tó máa wá dànù sára rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ yóò máa tọ̀ níṣe sí وصلى الله صلى الله عليه وسلم قل لا يقبل الله صلاة أحدكم إذا حدث حتى يتوضأ nígbà tẹ́nìkan ló ní bá dẹ́gbẹ́ ọlọ́wọ́ ní gba ìmọ̀ra rẹ̀ ọlọ́wọ́ ní gba ìjọsìn rẹ̀ àfìgbà tó bá tẹ̀lọ̀ lá la yaqbalu Allahu salatan bi ghayri qabul ọlọ́wọ́ ní gba ìrún kan láì sí màrà bẹ́ẹ̀. المصلون àwọn tí دخول الوقت dùkúrù lọ́wọ́ kásìkò wọn máa wọlé gbogbo anáà la ma áyà ní ìtọ́nà ọba subhanahu wa ta'ala ní sọ pé inna as-salata kanat 'ala al-mu'minin kitaban mawquta nípa àpà ìrún jẹ́ níta àti fàkókò sí lórí gbogbo àwọn mọ́mìnì. Fọ́lá tẹ̀sẹ̀ fún ọgbà tó tó lè wọ́n fi kò ní máa tọ́ kò ní lálàáfíà básìkò rẹ̀ bá ti wọlé àmàlẹ́kùn ti ń kàn bẹ nísìnyí pé ìtìmọ́ àlẹ́ mẹ́kànnà ìgbára lé wa lórí masíìnì wíwo àsìkò oró kódà lómi tún kálàkálì kọ́tẹ́sì lásìkò dáhùn yìí bíta àmúdì pẹ̀lú mímọ́ọ́mọ́ ti ní kọ́tẹ́sì. ó sọ náà bá lọ́rùn àlẹ́ ìṣẹ́lẹ̀ náà. ó ti ṣàlàyé mímọ́ àsìkò orin fún wa káṣìṣẹ́ ìpẹlẹmọ́ wọ̀sọ̀ tó yíyá ti kọ́wù ìwọ̀n tó wọ́n sí àlámọ̀rí rẹ̀ àlẹ́ẹ̀mú bílúwà ìnímọ̀ pẹ̀lú àkókò wà ádámù tà ámúdi àlẹ́ mẹ́kànnà àti àìkò nímọ̀ mọ̀ọ́mọ̀ gbára lé àkókò ìfojúkọ àbí ìfọwọ́pọ̀ àbí ìfimaṣẹ́ ìrìn tó láwọn eléyìí máa ṣì wá lọ́nà nígbà míì bá a bá kó mẹ́wàá rẹ̀ jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n mọ̀ sọ. àmọ́ absolute gold onígbé àti rí àti ti máa àsìkò gbogbo yóò máa wọlé gẹ́gẹ́ bí ti ń bẹ́ ìdáwà pẹ̀lú yíyẹ̀bá oòrùn ilẹ̀ magre àwọn onímọ̀ tí òun nígbà tó rùn bá wà látàrí àwọn tó bá ti yẹ̀bá àwọn bẹ̀rẹ̀ sí ni kìí àsìkò àwọn yóò máa wọlé lẹ́yìn ìgbà tí gbogbo nǹkan bá síbòdì rẹ̀ bá ti di méjì alásàlù tó láti máa kí mọ́kúrúbù yóò máa di kíkí látẹ̀yìn ìgbà tí abátikálà àtàrí tán títí dìgbà tí a máa rí àṣàfàkùn ahmad alátàrí ó máa tán nígbà náà mọ́gbọ́gbọ́ ó máa wọlé amẹ́nà ìṣá ṣùgbọ́n a máa kí ìṣá kété tí sáfàkùn ahmar bá ti lọ tán àmọ́ súnà sallallahu alaihi wasallam òun náà ní pé ó ń sọ náà bá kíkà tọ̀lọ́lọ́ tó mọ́ bá ó kórìíra النوم قبل الصلاة كما صتاب كاتب العشاء والكلام بعدها أنا جيت تقول لقد أتلي بابك جاءتنا ثم انصروا àtìlọ́pọ̀ àwọn sọ̀hábà wọn máa ń ṣe nǹkan ogun iṣẹ́ alẹ́ wa àti bẹ́ẹ̀ òun náà ni wọ́n fi máa ń ṣe irun àṣà. ìṣínáàbù nàdàdà àlùmùsọ̀lù àwọn náà làwọn ẹni tí wọ́n máa jìnnà sí ẹ̀gbẹ́ في بدنهم lára wọn wọ́tọ́bìhìn lára aṣọ wọn wọ́bùkà àtìhìn àti àyètò ọba ń gbé kírun. ọ̀pọ̀ èèyàn lónìí látara ìkómẹ́lì ọlọ́run ọba àwọn ọmọ ọ̀dọ̀ tó ti kírun lẹ́yìn tọ́lọ́run wa kìí yára bàtà fọ̀kọ́ aṣọ wa kápọ̀ ọmọ kájẹ́ká sọ ọwọ́ má kúrò níbi ìdọ̀tí ká mára wa kúrò níbi ẹ̀gbin gẹ́gẹ́ tí ń bẹnu hadith asma ó ṣe ọlọ́run bá sọ́lọ́ bá wà lẹ́yìn ọ̀sẹ́lẹ̀mà ó kọ́ lẹ́kọ̀ọ́ nípa haibu rẹ̀ oníta ó tòhùn fọ́ fún màtàkọ́lẹ́tòhùn fún òtítún. ثم تنضحه وتجوبه ثم تصلى فيه لينا وواقع منونه àtìbà bá ń jẹ́ mechanic bó tilẹ̀ jẹ́ sí pé ní aṣọ ọ́ìlì aṣọ ìfarakúnlẹ̀ kò sẹ́ẹ̀rì títakò rẹ̀ nípa ẹ̀rọ kíkí àmọ́mi bábìlì ọ̀la kásẹ̀ sọ wa nígbà tá a bá fẹ́ kírun خذوا زينتكم عند كل الفلاح المصلون يستقبلون القبلة أعوات وماكن وما قدوك بادي اهتمام من اللوري في قدوك القبلة حبيب الضراء أرسل الله صلى الله عليه وسلم إن كنت قدوك ó ti sọ̀kalẹ̀ fún un pé kó kọjú sí masjidul haram Allah azza wa jalla tọkùn tawalli wajhaka shatra masjidul haram àlẹ́bí ọlọ́run bá ti kọjú sí masjidul ọlọ́run bá àti ìkíyèsí bú yọ lójú kèké mímá nígbà tí ilẹ̀ bá má yóò yára máa júwe fún wa ojú kọ́nà kíbla wa ìṣèbéèrè lọ́dọ̀ àwọn tí wọ́n bá ń bẹ láwùjọ lórí ọ̀nà kíblà bákan náà ìwà ń fi masíìnì wò ipò ìjẹ́ sójú ọ̀nà náà tọ́bí kò sí tọ́ka sí fi hàn wá pé ìgbà tí kíblà bá ti tọ́ tó láti ní fún akámọ́ra dẹ̀gbẹ́ ẹlòmíì ti gbọ́ ní fún kíblà ní pé kó dẹ̀gbẹ́ bí kíblà bá ti tọ́ òbúkátà ká àmọ́ tí o bá ti sí ìtọ́ka rẹ̀ wípé kíkà náà tọ̀nà èrò táwọn máa kí ń bẹ̀ náà ní máa tọ̀nà. àfipàtà àbámà àbípàtà àgbàgbé àbí nígbà tí àtúnkí òun tá láti wá mọ̀ pé kì í sojú ọ̀nà bẹ́ẹ̀ fa ẹ̀nàmà tó wá nínú kẹta máa wọ́n ti wọ̀ àìmùsọ̀lùm làwọn tí wọ́n máa lánìyàn àrùn kíkí pẹ̀lú àkọlé kẹrùn náà nígbà tí wọ́n bá ń kí torí pé wọn ò ní gba ẹ̀rọ ẹnìkan àfi pẹ̀lú àníyàn rẹ̀ lórí ìrùn tí bá ń ṣe tí bá ń kí ní ìbámu sọ́ra náà nítorí ìnáwó àmọ́ ẹ̀rọ ìdílé àwọn iṣẹ́ ìṣe wa pẹ̀lú àti ọkàn tí bá ń bá wà nìyí kálẹ̀ máa ma àwọn mùsùlùmí aláti máa ma àwọn ọ̀kan olóba ẹ̀rọ wa jẹ́ bùtùmánù sọlẹ̀ bùtùmánù pọ̀hà irú máa bàjẹ́ pẹ̀lú bíbàjẹ́ ìmára àti ní àlọ́ ọ̀la rẹ̀ bá gáúsù kankan ò lè gbé yìí ẹnu àlọ́ aláàrin ọba tán àlàáfíà ara irun rẹ̀ ò lè sùn wọ̀n. alùsọ̀lù àwọn tí wọ́n máa ń kírun láyọ̀ kakúnà fi sọ láti mọ̀ wọn ò ní máa rẹ́rìn lórí irun wọn. ó ṣọ́gbọ́n ọba sọ̀rọ̀ lọ́rùn àlẹ́ lọ́sẹ̀lẹ̀ mọ̀ bẹ́ẹ̀ bó ti wá látọ̀dọ̀ nínú olóńgbé ó pọ̀ fún àwọn sàhábà rẹ̀ lórí ìmọ̀ rẹ̀ rẹ̀ àwọn onímọ̀ gbé múlẹ̀ lórí wípé ìlànà ìmúṣẹ bá wá láì máa máa ṣe onímọ̀ bà ó jẹ́ àmọ́ ìmọ̀ rẹ̀rẹ̀ àmọ́ ní àti gbóhùn sókèrè àmọ́ bà ó jẹ́ alkalamu amdan bi ghayri maslaha ìmọ̀ náà sọ̀rọ̀ láì lákòókò ìrun kánú ọ̀rọ̀ tá a ń bá ti ń sọ tí ò ní dá kátòrò ṣe irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò máa gbàrú bẹ́ẹ̀ pé kọ́lọ̀ máa tà á lálé. wàkúmù lílẹ́ àti kọ̀ọ̀tì ẹnà orúkọ lẹ́ni tí ó dákẹ́ dẹ́dẹ́ lẹ́ni tí ó paramá lẹ́ni tí ó dákọ̀ nìkan lọ́ọ̀rọ̀. ẹ̀lùmọ́lùn àwọn tí wọ́n máa kírun wọ́n máa sọ kí èyí wọ́n máa gbáwájú wọn kọjá ní pàápàá jùlọ obìnrin tó bà lábàá tí ò bá sí gàgá wájú wa kẹ́tẹ́kẹ́tẹ́ ò gbọ́dọ̀ gbọ́ wájú wa nígbà tí ò bá sí gàgá bẹ́ẹ̀ ajá dúdú kò gbọ́dọ̀ gbọ́ wájú wa nígbà tí àwọn bá sí gàgá níwájú wa ó ṣe náà máa tọ́ lọ lọ́rọ̀ tẹ́lẹ̀ wọn ó ní sẹ́ni mú yín bá náà ló kírun kó máa kírun sí gàgá ìdàkẹ́ ọ̀nà kan او بين يديه مثل اخرة الرحيم نده دنسين شديد اكيرا قمتن بان بواجوة فاذا لكم فاذا لم يكن بين يديه مثل اخرة الرحم الرحيم انتبا تدو براسن واجوة فانه يقطع صلاته الحمار يرول عمر بعد كيف يمكن فجاءك والمرأة obìnrin tó bàlágà yóò máa bàrún rẹ̀ jẹ́ wàlkẹ́kù ẹ́sùwọ̀dù ajá tuntun náà yóò máa tara bẹ́ẹ̀ bá àwọn ọ̀dọ́ kẹ́sùn àwòrán ìsí òhò lẹ̀ kò júwe mọ̀mìnì tí kírun yálà ká máa fi síngẹ́tì kírun àbí pàǹtì tí ó máa tí ò dójú bọ ẹsẹ̀ ẹlẹ́ òní máa jú èrò kíkí tó lálàáfíà oṣù ọlọ́ọ̀bá sọ́lọ̀ lọ́ọ̀rọ̀ sálámà ó lẹ́nìkan ló yóò gbọ́dọ̀ máa kírun wọ̀lẹ́sẹ̀ àálà àti kọ́ ìrìnsẹ́ tí nǹkan kan ò sì sí lórí èjìká rẹ̀ méjèèjì yẹn ni pé aṣọ ògbó èjìká rẹ̀ bákan náà ìsìnbárò kìnnà fún kíkà bí mi bàbá ti kọjú sáà kọ ìrìnsẹ́ àbí tí àyè bá kó lójú ọ̀nà rẹ̀ irú mọ̀tàlá bẹ́ẹ̀ bàjẹ́ èsì tọ́lù nàìjíríà tó bíl mùsọ̀lù kẹ́gbìn ọmọ ọ̀rọ̀pọ̀ mẹ́ni kínkírù máàlì ìlú la ọ̀rọ̀ ìlú bí ha ká máa ní mímọ̀ sírù nǹkan bẹ́ẹ̀ wọ́n ti ké fún akóṣẹ́lá Muhammad sallallahu alaihi wa alihi ó kí wọn fásitì díẹ̀ titi ló tún sọ fún pé ẹ̀gbín bẹ lábẹ́ kúkú rẹ̀ ó ṣe ọlọ́run ti bọ̀ nígbà tó jẹun àti nígbà a bá mọ̀ pàṣẹ wá ti gbẹ́gùn títí tá a ti kírun tán àti máa lálàáfíà tó bá ti pé ní tó ṣe a bá rántí lórí ká bọ̀ nígbà láti lọ mọ́tò náà kó àtúpadà tó lè máa kírun. bákan náà àlùmọ̀sọ̀lù ìtọ́lọ́run bá ń sọ̀rọ̀ wọn ò ní máa máa máa gbórígun kan kalẹ̀ lórí irun tàbí kí wọ́n máa sọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ yálà fífọ́ parùkàn ìkọjú sókè ìpọ̀lọpọ̀lọpọ̀ yíyíra padà nínú ó sì jí ń tẹ̀síkọ̀lá lẹ́yìn jẹ́ sí pé iṣẹ́ tó jọ mọ́rùn kíkí wọ́n lè rí ọ̀rọ̀ rọ̀ tí ó sì fi tàbí ṣùgbọ́n kan lẹ̀. àlìsí náà ló lè lóyún ọdún ìmọ̀ fẹ̀yìntì lórí irun láì nídìí kádọ́gbọ́n máa rọ̀ gbọ̀kún àmẹ́ni tó rẹ̀ tó jókòó lórí àga àbí tó tiẹ̀ jókòó lẹ́lẹ́ àbí tó tiẹ̀ kàkàkà wọ́n sọ náà má ti dìgbà yé rẹ̀ o bá àbálẹ̀ ìkéde lórí ìnàró káàkiri níjòkó tó bá rẹ̀ wá níjòkó kárọ̀ gbọ̀kún bó bá ṣòro fún wa kárọ̀ gbọ̀kún kátàkárà. bákan náà تقديم أو تعمد تقديم بعض الأركان على بعض قام أما بركوع ثاني السجود eléyìí ó máa bànújẹ́ títí yóò sáré òṣèré máa tán rẹ̀. tààmùdù sẹlẹm kọbla ìsúnámì ìmá màmá sálámà ṣáájú ká tó parí o. tààmùdù ìhálà ti máàlà fi kìlọ̀ ẹ̀. ìmá kí ní tí ó máa yí sùn máa padà lórí irun lẹ́yìn tí màmá. ilé lọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ pàápàá jù làwọn ṣàgbéyé àgbọn fún sọ pé ìké olójú ọ̀nà tí òun ṣojú ọ̀nà tí ó gbajúmọ̀ láwùjọ táwọn èèyàn ti mọ̀ kì í ṣe tó lẹ́tọ̀ọ́ àtùgbà tí màámu bá wí fáwọn èèyàn àbí tó ké fáwọn èèyàn láti fi dá wọn lẹ́kọ̀ọ́ pẹ̀lú mímọ̀ àwọn irú nǹkan bẹ́ẹ̀ eléyìí ó máa fi ìdọ̀tí sínú ọkàn àwọn èèyàn yóò sì máa kó bá àlàáfíà ẹ̀rọ wọn ṣùgbọ́n látara bẹ́ẹ̀ àwọn onímọ̀ àmà sọ pé àlùjáàní ló yọ àńdàmù ẹni tí ò bá máa èèyàn máa kọ ni abẹ́ni tó mọ̀ ní máa ti ṣe àríwé látara ní tó ti mọ̀ kó fi máa wá kó wàhálà báwọn tí ò mọ̀ bákan náà fásitì níyà bìtàrọ́bùnì ọ̀gbìn fásitì. ká máa tọ́ níyàn tó lórí irun àti ń bẹ lórí ikú àárín àtọ̀ ẹ̀rù ló ń di ṣàyẹ̀lá ni ó bẹ̀ pọ́n àtà rẹ̀ ló jẹ. àbí kí o ti máa bẹ lákàtí ìdìkú ajá ah, òòrùn tó ẹ fi jí kọ́lé ó là mọ́ ti fi ṣèrún eléyìí ilé àmà kó bá èrò àmà lábẹ́ ọ̀kẹ́ èrò ṣáájú ká tó ṣe tẹ̀síwọ́rọ́tò ẹ̀kọ́ mi. eléyà táwọn kan míì ló dìrọ̀ mọ́ àlàáfíà ẹ̀rọ wa tí ó máa bọ́ sábẹ́ àlùmọ̀sọ̀lù àwọn ẹni tí wọ́n máa kírun. abẹ́lẹ́ òkú fún alágbọ̀ọ́yọ́ díẹ̀ tí àṣìlára ìfún nípa àrùn wa ó sì ṣe lọ́rùn fún aláàbì tẹ̀lé ó ṣe lọ́rùn fún aláàbì tó ṣiṣẹ́ ó sì kàá fún àwọn àlùmọ̀sọ̀lù tó yẹ sí pé ìdá náà sàmùmọ̀ ìfọ́yọ̀ ìdá adábá bá wọn wọ́n máa ta wọ́n máa kọrọ látara bẹ́ẹ̀ wà ilé anáta mùsọ̀rọ̀ gbàgbọ́ bá ti ta wọn wọ́n máa ṣe sùúrù látara rẹ̀ وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم Thank you. jẹ́ pé kí ọ̀nà ibi wa gbé wá bí wá kó lórí wá padà ní pé ó kí ọmọ bẹ̀rẹ̀ tàbí ohun tó ń tọ̀ tó gbé tẹ́lẹ̀. àwọn ọ̀sẹ̀ fún nínú mọ́sálà pé ká kó lórí ìrùn ká máa bá àrùn náà lọ tá a bá ti kó lójú ọ̀nà kébìlà wa yàámẹ́ lè kẹ̀dí rí láyé fọ́tò lè sọ̀lá pẹ̀lú sẹ́tàn tó pọ̀ tí ní ṣe pẹ̀lú ìrùn eléyàwó máa tún wọn bẹ̀rẹ̀ sí torí pé tí a bá ti kó lójú ọ̀nà kíbla a ò kírun wọn nù àmọ́ tó bá ní ṣe pẹ̀lú àlàáfíà rẹ yálà àwọn iṣẹ́ tí ó ní ṣe pẹ̀lú ìrun ìkúrò níbi sáfù kan sí mi ìgbé ẹni tí ń bẹ nínú ìnira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kíní kan sọ́ọ̀dì káàkiri nípa ìmọ̀ọ́mù kan tó ń ṣubú sẹ́nìkan kan ò fìyà sí nínú àwọn jẹ̀mọ́ eléyìí tó kù díẹ̀ tó bí ọ̀pọ̀ àwọn ìkọ̀ọ̀kan náà àwọn èèyàn bá ń kírun tí kọ̀ọ̀kan ní wọn kọ́ sí ìgbàgbà sí i àbólógbò àgbọ̀dúnṣe nígbà tí wọ́n gún ọmọrọ̀ àwọn sọ̀hábà púpọ̀ náà dìde sí i torí àlàáfíà ẹ̀rọ àyè ó gún àwọn náà àwọn kan bá wọn lọ àwọn kan àti nípa pé káàkiri wọ́n lálàáfíà ọlọ́run bá fún wa nígbà yẹn pé kápá ẹjọ́ kápá kéèké kódà tí a bá ń kírun lọ́wọ́ àtọ́lọ́run bá náà mọ̀ pé ìlera tí ń bá ń bọ́ a lórí ìrùn yóò kó bá làáfíà rùn wa ọkàn wọn ò ní papọ̀ síbi ìrún náà nígbà tí wọn bá ń wọ ẹni tí ń kú lọ èyí tí ó lálẹ́ àti àbúrò àti pé kíkọ̀ kan mọ bárùn lọ ìrún wọn lọ kí ìkọ̀ọ̀kan sì máa tọ́jú ẹni tí ń bẹ nù nira olùdarí mọ̀ dọ̀gbọ́ bàbá ti bì tí ebi ń bá pọ̀ yóò bà lọ lájẹ́ nítorí bá ti bà lọ lájẹ́ ti bà ẹ̀rù jẹ́ bí ò bá pọ̀ tá a bá ti kúrò lórí ìrùn àti kúrò lójú ọ̀dọ̀ kíkà a máa tún un bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ ìrìn

iná alhamdulillah ọ̀dà ẹ̀mí lọ́mọ. Ibà ni tí ìyá ìbí àwùlá ìwádìí a máa fojú ju àwọn ẹlẹ́bọ̀ ọ̀yá ìbí àwùlá ìwádìí a sì máa wá fojú ju àwọn mùsùlùmí náà. Eléyìí ọlọ́ọ̀bá fún ara rẹ̀ ti júwe wọn ní bákọ́rọ̀ pé sáma ọ̀bẹ àtìgbà ọ̀tún ọmọ àti àwọn mùsùlùmí fún ọ̀lẹ́ ìdèrè níbi òwò tí wọ́n wọn ti jẹ́ni tó mọ̀nà ìjẹ́ mọ̀nàfíkì ọlọ́run bá ní fi dọ́kìlì ẹ́sọ̀rì rẹ̀ náà àwọn mọ̀nàfíkì àwọn ló mọ̀ bẹ ní ìsàlẹ̀ gbogbo náà ìjẹ́ nípa àká máa ní ṣe pẹ̀lú jíjẹ́ mọ́ṣíríkì ẹni bá ń ṣe ṣèyí sọ̀hún a máa ṣẹ bọ́ ẹni bá ń ṣe ṣèyí sọ̀hún a máa ṣẹ bá ṣẹ tó bá ti pé ṣèyí sọ̀hún rẹ̀ nípa ìbàjẹ́ lásán ni tí ì ṣe pé ó ṣe máa bọ ẹ̀ṣẹ̀ lélẹ́yìn nípa níbi sallallahu alaihi wasallam ó kí òun tó ní jìnnà lára ọmọ rẹ̀ fún ọ̀pọ̀tọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n lẹ́kọ̀ọ́ mọ́ arábìnrin tó ṣe jìnnà tó sì kú lórí rẹ̀ ọmọ rẹ̀ ni a tẹ́ẹ̀kì òun sẹ́ni tó ṣe jìnnà lára ni ànábì níbi kì í ṣe àkídà súnà pé kí ni òun máa náà káwá yọkọ̀ nínú Islam tó àtẹni tí bá ń ṣe náà bá yóò máa wá foríjì ọlọ́run bá ti foríjì àmọ́ tí ìjẹ́mọ̀ náà fi kí rẹ̀ bá ní ṣe pẹ̀lú ẹbọ tí ń yẹ sẹ́wò àbí tí ń fara ti àwọn ẹlẹ́bọ àbí tí ń lájọ kàn lórí kọ́lọ́run bá pé gbà àbí tí ń bẹ tán mí wò lẹ́yìn ọlọ́run bá irú yóò mọ̀ yọkọ̀ nínú Islam àgbẹ̀tọ̀ kálọ̀ kí ni sáré rẹ̀ sí a ò lẹ́tọ̀ọ́ ká ṣàdúrà fún a ò lẹ́tọ̀ọ́ ká tẹ̀ sí ọ̀làyìn lọ́gbọ̀n. ẹni àwọn tí wọ́n kẹ̀mí ṣáà ní aago mẹ́wàá tó wá ní pé láwùjọ wọn ẹnu wọn kò lórí rẹ̀ ètò sọ̀rọ̀ yẹn lórí mòmìnir ni kó kírun ní ká kírun ṣáà wà ká kí tàwa àtúnṣe wájú kí a bá lọ lára bíi. يتوقع الضحف ونكي يقول صلى الله عليه وسلم ولمن صلى العشاء في جماعة إذا ما في سائل كما فكأنما قام نصف ليس وده بجد أن يكون في ذات يرور أنه ينافي لك ومن أدرك الفجر في جماعة إذا ما في أصدار كما فكأنما قام الليلة كلها ولا بجد أن يكون في ذات يرور أنه ينافي لك àti ohun tí ń bẹ fẹ́ tó ṣe náà kílà lóhùn tí ò kí iṣẹ́ àníjàmá tó tún wá pàdánù àṣùbá nígbà tí ò ṣe nǹkan kan rárá ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ mú ọ́yìnrú yóò máa jẹ́ olùṣẹ́ṣà bẹ́ẹ̀ náà àmúrẹ́ láàrin àlámà méjì àkọ́kọ́ tó yọ pé ibi tí yẹn bá mú nílé ẹ̀yìn kí kọ́sùrù bẹ́ẹ̀ àwọn mọ̀lẹ́bí yẹn bẹ́ẹ̀ náà bí wọ́n bẹ́ẹ̀ torí mọ́kà nílẹ̀ àná sọ̀lọ́lọ́ ọ̀rọ̀ sẹ́lẹ̀mọ́ àmúyàn màdínà níbùgbé kò wá sí táwọn ẹbí bá ti wá dé mọ́tà ọkùnrin máa ń kí tòun ti kélu rẹ̀ ní ilé rẹ̀ ní mọ̀lẹ́bí rẹ̀ sì bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ wọ́n pé àwọn onímọ̀ fẹnukò lórí pé tí a bá ti ń bẹ láwùjọ kan tó bá ti ń kúrò nínú pé ajá lè tó ń bẹ̀ kò ń tẹ́tí láti ká sí pọ̀ torí pé ìbájọ́ náà ṣe ìmọ̀ ọ̀dọ́ mọ́síláṣí òbúkátà káfí kọ́sùn mọ́ ẹlẹ́dẹ̀ta tá a bá ti ń bẹ láwùjọ kan tayọ ọjọ́ mẹ́ta yẹni pé látọjọ́ mẹ́rin ìtò dáa ju pé ká gbé kọ́sùn sílẹ̀ ká máa kí òun láti pé torí pé iṣẹ́ ń bẹ nínú kọ́sùn ní pé ká ṣe ẹ̀jẹ̀ sọ́ni tí ń bẹ nínú òmìnira látara ìrìn àjò àmẹ́ni tí ń bá ti ní eléyìí kúrò bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin gbogbo ẹni tó bá ti jẹ́ sí pé ìrìn àjò náà níṣẹ́ gbogbo ìgbà ń lọ ń bọ̀ yóò máa pé epo kó kó máa pé mọ́tò lọ àmọ̀tàwà tàbí kó tiẹ̀ náà kì rárá ma wípé àgbóyè ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó bá jó ní àjò ní ìbámu sí àyà ọlọ́run bá tó ní bẹ́ẹ̀ bá rìn lórílẹ̀ o kò ní máa séwu fún yín láti máa dín ìrun kù nígbà tẹ́ ẹ bá páyà káwọn ọ̀tá ọlọ́run bá fún ọkọ̀ tuntun náà bá ní. látara bẹ́ẹ̀ tí kọ́ tí pààyà yẹn bá ti kúrò bẹ́ẹ̀ kò ní máa sí tàbí ṣùgbọ́n àbí kí a máa ṣe tán àmì tó bá lábẹ́ ọkàn dídá tó padà lọ sí ilé rẹ̀ sí gbogbo rẹ̀ níbi tó yà láàyò kò lè máa kíkọ́ tó lọ fún gbogbo iye ìgbà tó bá wù tó bá lẹ́nu sọ̀rọ̀ lọ́rọ̀ sọ́lá máa ó kíkọ́ tó ní mọ́kà fún tó lé ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún eléyìí ní ìbámu sí pé oṣù ọlọ́run bá yóò pa yóò padà sí màdínà àtẹni tó bá ti wá nínú ibùgbé méjì tí mọ̀lẹ́bí rẹ̀ ń bẹ́ sí gan mọ̀lẹ́bí rẹ̀ náà ti bẹ́ mọ́ mi ní tó dáa jù ní pé yóò máa fi kọ́tò lójú ọ̀rùn tó bá ti débì kan nínú ilé rẹ̀ táwọn ọmọ tíyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ń bẹ́ mẹ́ ipò ti di ibùgbé rẹ̀ náà tó bá ti ti padà sí ibi ibùsọ̀ rẹ̀ sí táwọn mọ̀lẹ́bí rẹ̀ náà ti bẹ́ mẹ́ tí ó mọ̀ sí kọ́sù lójú ọ̀nà síbi tó bá ti délé yóò tó fi kọ́sù jẹ eré òní ó dáa jù lọ ọ̀lẹ́ ayélujára lọ́mọ àmọ́ tó bá mọ̀ nínú ọ̀kan rẹ̀ ó ní ibùkan ní ibùgbé òun ní tòótọ́ òun kàn yá ní pé láwùjọ kan ní tòun ti gbéyàwó òun bẹ́ẹ̀ yóò mọ̀ sí kọ́sù àmọ́ fún kí ọmọ rẹ̀ òun fi ń darí ọlọ́wọ́ Thank you èmi ẹ nípa pé kéèyàn fi síbílẹ̀tì sí ẹ bẹ́ẹ̀ ọba nílu síbílẹ̀tì lórí ó tẹ̀lẹ̀ sí mi láti fi pọ̀ ohun tí mo ní ti ya gbogbo ọ̀dà ni ẹ̀rọ ọ̀dà kò ní ẹ̀sẹ̀ tó ló ya tó bá ní kí n bá òkò síbílẹ̀tì kò lápá ìgbà tí mo kọ̀ tí mo dá padà ó lò ó tó wá dé màá méjọ́ lọ irú ẹ̀ bá tẹ̀lẹ̀ nínú ìtẹ̀lẹ̀ tí èèwọ̀ bá bá ṣọwọ́ sọ̀hábà kan bá nàbí sọ́lọ́ náà lọ́sọ́lọ́ kó láti ọ̀run tóbi jù ànábì ní kókó mọ́ra ó ní tó bá kéré fún ànábì ní kóró mọ́tì àti gbogbo bó bá ṣe lè wó rí a ò gbọ́dọ̀ ṣe àṣejù a sì gbọ́dọ̀ ṣe àṣe ètò láàrin méjèèjì kò ṣe má ní máa wá wà bẹ́ẹ̀ ìlera máa wọ́n bá àwọn èèyàn látara kò láṣọ sọ̀hábà kan. ní pẹ́ wá kí àtúbà ó sọ ọlọ́run wá kíyèsí ó wá gbé lọ́wọ́ rẹ̀ pé ọpẹ́ ní ni bí àwọn bá ti lò darí lòun ó tó bí àwọn òun bá lò fà òun pẹ́ bá lò òdìgbà náà ìyàwó òun tó lè lò mìíràn fẹ́ lásìkò yóò máa jẹ́ pé kò ṣeé má ní ló fa ìṣerú nǹkan bẹ́ẹ̀ àmọ́ nígbà tá a láṣọ tá a lẹ́wù ìbéèrè ni pé ǹjẹ́ tá a lè wọlé aṣọ bẹ́ẹ̀ lọ bá lè jò wa tá a lè fi pàdé ọmọlúwàbí èèyàn tó ìwà sọ ọ́ dẹ̀wù táwọn máa fi kírun yìí tó dáa jù ní aṣọ làá máa fi kojú ọlọ́run bá àwọn onímọ̀ sọ fún wa gẹ́gẹ́ bá lè máa kọ́ bá rẹ̀ wọ́n ní kúndùn ìdí náà dàkú ẹsọ sọ yín nígbà gbogbo tẹ ẹ bá nọ sí mọ́sálásí wọ́n ní túmọ̀ rẹ̀ ni pé dèjì ọ̀sọ́ dáàsì tó ṣàpẹ́lẹ́ ẹni tí ń níyì iwájú wa àti tí ó níyì iwájú ọlọ́ọ̀ba òun náà ní ká wọ aṣọ tó pọ́n ní lé jùlọ àmọ́ kí ẹ wá wọ pátá ní tí ò lè fi pàdé gọ́vnà yóò wá fi pàdé ọlọ́ọ̀ba àdúgbò àwọn sílẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ó lọ gbá bọ́ọ̀lù àbí gẹ́gẹ́ bí ẹni tí ń bẹ gáràjì ilé ọ̀pọ̀lọ́run balẹ̀ àbí kó wá wá aṣọ wọ́kṣọ́ọ̀bù tí ọ́ìlì ti wà ní gbogbo ara rẹ̀ tí ó máa kó nira báwọn èèyàn àbí tí ó máa rùn ilé kò ṣe àpọ́nlé fún ẹ̀sìn kò sì ṣàpọ́nlé fún náà bá ti ó pèsè wa ti jẹ ẹ̀sìn ọlọ́run àná. nípa Pẹ̀lú wọ́n ní wọ́n kọ́ ní ṣe aṣọ ìfọ́ra kan lóṣù, wọ́n sì máa mọ̀ pẹ́lú àti sáwọn akáṣe ìfọ́ra kan wá sinara fún ọmọ yìí aláwọ̀dì tààlìm lójú ọ̀nà à ń kọ́ ọmọ bóyá títà léèwé ó kọ́ àwọn kéékèèké jọ àwọn ọmọ yẹn sì ń gbìyànjú díẹ̀ díẹ̀ díẹ̀ irun tí àlọ́lá rẹ̀ wá já ó ti yá ọmọ ìpín káwọn fún máa bá àwọn lọ náà bá bó la ṣe mára bó ni ò yẹ ká ṣe mára tó eléyìí ó máa da fún títí ìlànà ọmọ yìí tóun bá kí fún ọ ìrún wọn lálàáfíà báwọn náà kí fúnra ara wọn ìrún wọn náà lálàáfíà àmọ́ ǹjẹ́ só lẹ́tọ̀ọ́ kó òun kí lẹ́yìn rẹ̀ kọ́ńdà wọn ṣàfihàn wọn ní látọ̀ sí ṣọ̀látul jáhìlì bi hadratil alim ìrún aláìmọ̀kan ò lálàáfíà nígbà tẹni tó bá mọ̀ kan bá wà mẹ́ àti torí náà ọkàn rẹ̀ gan olóò mọ̀ wípé ọmọ olùtọ̀ ní break time kò sì dábàá yóò rà fún wọn lẹ́yìn àwọn tírénì ní tiwọn so díẹ̀ díẹ̀ díẹ̀ yóò mọ iye wọn wọ́n lọ àná owó sì dáhùn sí díẹ̀ kí àbí ó kì pẹ̀lú àwọn ọ̀dà staff lórí oṣù náà lálàáfíà so àti mọ̀mọ́ yíìsì tí wọ́n ní ó lè máa kírun fún abẹ́ sálàmà àyílà bẹ̀rẹ̀ nígbà tí bòjì bá ti yọ tóun bá wà látàrí tí bòjì wa ń bẹ lábẹ́ ẹsẹ̀ wa àlẹ́tọ̀ àti kírun àmọ́ tó bá ti yọ sẹ́gbẹ̀ẹ́ wa ní tó lọ síbi wúwo òrùn àyílà ti tó kí tó bá ti wá di pé ìbòjì yẹn ti di dédé háìtì nǹkan yẹn àlátàrí bẹ̀rẹ̀ títí dìgbà tó bá tayọ bẹ́ẹ̀ títí dìgbà tó bá tayọ bẹ́ẹ̀ so àwọn àhínáàfù ni wọ́n sọ pé ìra sọ́ọ̀dà ظل كل شيء in mìtìlẹ́yìí pé ìbòjì gbogbo nǹkan tó bá ṣe dọ́bù rẹ̀ ni wọ́n fún àwọn àhnáà ló sọ bẹ́ẹ̀ gbogbo àwọn jùmọ̀ wọn ni ìdá sọ́ọ̀dà zílù kúlì ṣe in mìtìlà tí ìbòjì gbogbo nǹkan bá ti ṣe déédéé rẹ̀ so eléyìí ó wà practical kódà tẹ ẹ bá nílẹ̀ kàn tẹ ṣí kalẹ̀ nísìnyí ẹ ìbòjì rẹ̀ tó jáde tó ti jáde báyìí yóò sì hàn síwájú lọ́pọ̀lọpọ̀ gba ìbojú yẹn ó ti yóò ju hajj ilẹ̀kùn yẹn gan lọ. so bẹ̀tùmá àbẹ́ríkà náà àátún ara wọn ẹ̀dọ́ rárá ọkọ̀ tẹ̀sí làwọn kírun eléyìí kò bá kò bá súnà nàbẹ̀ musa lọ́lá àlàsàlẹ̀ so súnà dandan ni pé bóyá nígbà tá a bá mọ̀ àbí tá a rẹ̀ ní tó ti sọ fún wa eléyìí kò sá burú mẹ́ so wọ́n ti ṣe lálàyé fún wa pé hátà ní Saudi àgbà iṣẹ́ ìtìmọ́ọ̀dù wọn lórí mẹ́kánà nípa kòlóòrùn eh, eh, eh, alhilal nípa yíyọ ìlẹ́tẹ̀sù ó ti kó bá wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà bó ti máa ń gáàdì náà náà láti ṣe máa wà bẹ́ẹ̀. sàwọ́dí ti kéde sẹ́ńbálì yìí pé tọ̀ tọ̀mọ̀gọ́rùn tá a gbà lọ́dún àṣìṣe wà ńlẹ̀ ò kí kálukú san ọdún kan kó san ọjọ́ kan padà torí pé ìtẹ́ńpẹlẹmọ́ máṣíìnì ju alẹ́ ìmọ̀ ṣèṣì lọ so sáyẹ́ǹsì náà fi yé wa wípé gbogbo akíní wà speculative under range ni èyí jẹ yóò jẹ mi sẹ́ńtà bá ti mọ̀ pé omi tá a rí tí ń tẹ́ ń bọ́ọ̀lì ó yàtọ̀ sí pé àtẹ̀tẹ̀ gbódé bàtà bá ti tẹ̀ mọ́mítà sí ká tó mọ̀ pé bóyá ń gbóná tó àwọn kíní agbọ́dọ̀ gbé sí wọ̀ntúnwọ̀nsì àwọn kíní yóò mọ̀ gáìdì wa ẹja fún alápẹ̀rẹ̀ kan onímọ̀ kan wá sáwùjọ kan ó wá mú kan náà àwọn sáìtì yẹn ó wá explain wípé wọ́n máa ń fi orúbó ìsáà ìyẹn ní quarter an hour bíi fifteen minutes wọ́n máa ń fi kún gbogbo time tó bá wòó ṣẹlẹ̀ wọ́n máa ń fi every timer wọ́n máa ń fi àwọn tó máa ń fi fifteen minutes fi kún so mazhabi yẹn wọ́n bèèrè ẹ̀ lórí mazhabu hanafi mazhabu àwọn Abu Hanifa ìkan wá wà wọ́n pè ní mazhabu shafi'i àwọn máa ń fi thirty minutes wọ́n máa ń fi kún gbogbo tó bá wò jẹ́ wọ́n fi thirty minutes wọ́n fi kùn tó sẹ́ni gbogbo àwọn kìíní àwa tá à ń wo àwo ò má so kìíní ẹ̀ despite ó máa wà mẹ́ so bẹ̀ tí ó máa rọrùn fẹ́ni tọ́lọ̀ ń bá gáàdì síbi pé sọ́nà ní pé sọ kálukú lóye mọ́gòrò tuntun àti mọ̀tò mọ́gòrò tuntun especially tó bá dọ́jọ́ monday àti thursday ebi gan sọ fún wa pé mọ́gòrò tuntun à ní gbó láti wo islamic founder ń gbà yẹn yóò yé wa pé mọ́gòròbù tó so eléyìí náà nínú ẹ̀ẹ́mọ̀ lẹ́sìn ni so súnmọ́ gangan ò ní pé a ó bẹ́ẹ̀ di kíní ìsíwọ̀ntúnwọ̀ntí pé in case ká àbá mọ̀ o these machines can guide us èyí ṣe báwo a dúró lé in fact wọ́n sọ fẹ́ẹ́ nìkan tí mo ti mẹ́ni ẹ náà ẹni rárá o four thirty làlátàrí ibi kan náà lòun náà ti rí ibi kan ó ti dúró àlátàrí lásìkò dáwà ẹ four thirty ìmọ̀ọ́mọ̀ mákìrún lákọ̀ọ́kọ́ àsìkò rẹ̀ ni sànàbí sọ pé afdọ́lù sọ̀lá afdọ́lù ìbádà àsọ̀lá ti fi awwali waqtiha ètò dájú nínú àwọn ìjọsìn òní kákìrún lákọ̀ọ́kọ́ àsìkò rẹ̀ ìwọ̀ntúnwọ̀nsì ni pé ká má ṣàṣejù ká sì má ṣe àṣe ètò olùdarí mi dọ̀lọ́ ọlọ́wà. Just my life is

bẹ́ẹ̀ náà ló ní ṣe pẹ̀lú ní tí ń bá ń so ẹni tí ń bá ń róyàn láti máa jẹ́ kí ara ó máa ṣẹbọ a ò ní pẹni tó ń róyàn lára yẹn lẹ́lẹ́bọ nígbà tí ò bá kúkú mọ̀ pé oúnjẹ tó ń tà lè, ó ń ara rẹ̀ láti má sin lọ́wọ́ balẹ̀ ṣùgbọ́n ibi tó bá ti hàn pé tọ̀ nǹkan báyìí láàá fẹ́ ṣe o bá láǹfààní àtijọ́ pé àyè má bínú ẹnìkan ti owó kálukú nílò ojú rẹ̀ bẹ̀tẹ̀ ẹni tó bá lò fi ṣẹ̀ṣẹ̀ òun náà ni ó mọ̀ ní ẹsẹ̀ so ẹni tó fi ṣe àrẹ́ǹtì kan ni ó mọ̀ ní ẹ̀bí bẹ̀tẹ̀ àwọn tó ń fi ṣe àṣẹ tí ò da òun náà ni ó mọ̀ di ẹlẹ́sẹ̀ so advantage ni pé ìyá sáyẹ́dì tí ó ń ta oúnjẹ everybody náà ní jẹ oúnjẹ rẹ̀ sẹ́ni tó jẹun tára gbókun tó lọ fi sin náà bá àti ẹni tó jẹun tó lọ fi ṣe dìná kò sí ní tó kàn ẹni tó fara hàn lọ sí ìdìbò so òní wá bèèrè pé ìwọ tó fẹ́ jẹun yìí o tí lọ́ọ́ fi oúnjẹ mi ṣe lọ́ọ́ bá ti jẹ́ tán òkan ó kàn ká ń jẹ ń tẹ̀ ní wọ́n kàn wá bá ní pẹ́tọ́ afẹ́ rẹ́ǹtì chair yóò kàn fi chair rẹ́ǹtì náà òpó ní kankan ṣe pàápàá jùlọ òjíṣẹ́ ọlọ́ọ̀bá sallallahu alaihi wasallam ìmọ̀ báwọn kírísítẹ́nì dúnàdúrà òwò ń wò pé ah, àwọn tí mo ti ń bá ń ṣe bísínẹ́sì ọ̀tá ọlọ́ọ̀ ni wọ́n kò ní kankan ṣe pẹ̀lẹ́sìn wọn so bẹ́ẹ̀ náà lòun chair náà àwọn wá sẹ́ńtì tí a ní kí n sì sẹ́ńtì tí a fún wọn lọ fi jókòó àmọ́ tó bá ti hàn bọ́ọ̀lù ọ̀rọ̀ ní pé a fẹ́ ṣe àbí kan ló wá bá wa ní pàápàá kàn fún ọ lẹ́sìn gba wọn ti eléwà wà yìí so má jẹ́ mọ̀ àwa náà àlẹ́ kó fọ́ wọ́n ṣe bẹ̀ tí ò bá ní wọ́n kàn kan nahkum bil-zahir èyí tó hàn nípa wọn rẹ̀ ń ṣiṣẹ́ wallahu yatawalla as-sara'ir ìkọ̀kọ̀ ọlọ́run ló mọ̀ ìjọba fi ṣé àwọn ṣe wal-'ilmu 'inda Allah wọ́n bá mọ̀mọ́ bẹ̀rẹ̀ rún wọ́n kéré wọn ti jẹni tó márùn kí àbí wọn ń ṣe mọ̀mọ́ yé ṣe bá ti ṣàlàyé lẹ́ẹ̀kan ẹni tó wọn á dàgbà tó ń bárùn lákàtà ti bọ́ fún lákàtà ti bọ́ fún irun ìmọ̀mọ́ ajá àwọn kéékèèké yìí tí wọ́n jẹ́ mọ̀mọ́ yé tí wọ́n ti jẹ́ mọ̀mọ́ yé sí àwọn retí kí ẹni tó dàgbà yìí tí ò tó jẹ́ mọ̀mọ́ yé sí àbí tó jẹ́ bá lè dé kóun kírun torí pé àwọn tí ma àlàáfíà wọn àtọ́jú ní pé irun wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò ń ṣèrun tó lálàáfíà so irun tó gbà ní so ẹni tí irun rẹ̀ tí ẹni tí irun rẹ̀ ẹni tó gbà lára yìí tó ti níṣìlá kàkà òun náà ni ó bọ̀ síbẹ̀ so dédé ibi tóun náà kírun dé ni ó máa jẹ́ àlékún fún wọn kí wá ní pòsíṣàn irun tí wọn nígbà tó bá jẹ́ àlékún alìmáàmù jùnà ìgbà tí màmú bá ti lídè yẹn ìmọ̀mù ó máa jẹ́ ṣíìlì fún ẹni tó bá wà lẹ́yìn tó ẹgbẹ́ ọba sẹ́yìn téèyàn bá ti ní mistake under protection ìmọ̀mù ànábì sọ pé àti ìmọ̀mù yòòna ẹni tó bá wà lẹ́yìn ìmọ̀mù tó ṣe mistake lọ ka pátá lórí ìlú níṣẹ́ tó rọ tuntun subhana ọbí aláàzó kan alhamdulilayi aláàzó aláàzó tó kàn rántí ni kò ní ìdí sojúdù sáà nítorí pé àlìmọ́mù yòòna ìmọ̀mù ti jẹ́ protection fún abọ́kàndó lulukú ni ó kàn sọ pé ah, سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جلك فكما تبع سبحان ربي على لو يكن سو الامام جنة so imam ma jẹ́ ṣòro fún nígbà náà tó torí bẹ́ẹ̀ ẹni tí mo rẹ̀ tọ́ náà ni ó bọ̀ síwájú wọ́lọ́ àwọn àmì ìgbà tó máa fẹ́ràn ìgbà náà ọgbẹ́ kọ́ńtàkì. ìlọ́kùnlọ́ fẹ́ràn nípa àbá ti béèrè gangan náà ni ó dàbí wọ́n béèrè. ẹlẹ́ẹ̀kejì ló ní nípa ti ìgbéga ìgbà gbogbo àwọn tó tán kí òun náà wọ́n lẹ́ka tó ti di ní wọ́n wà mọ́ṣọ́ lọ́yìn. ọ̀sẹ̀ làtí ìmọ̀ àrùn ìrọ̀kọ̀ káàkiri wájú wọn wọra kó tó ní pẹ́ tó ní ìṣẹ̀lẹ̀ ìrọ̀kọ̀ kó padà wá bọ́ síbẹ̀ síbi ìwájú kí ni ṣe kí àwọn. ìṣúná ọmọ náà ní ìṣe ọkùnrin náà ní nígbà tí wọn ti bọ́ síbẹ̀ wọn ẹni tó ń dé yẹn ibi tí òun rẹ̀ dé tó fi débẹ̀ náà ló ti mọ̀ kí lọ gbogbo táwọn kí yẹn náfìlà ló jẹ́ fún wọn tó ti fọ́ tó ti fìyà ló mọ̀ jẹ́ dédé tó ti bàrẹ̀ ọ̀run náà ló ti mọ̀ kí fún wọn so òun máa jẹ́ ṣóòdù fún wọn tó ipá nàbí sọ pé ìsọ́ àsọ̀látùhùn tí wọn àwọn ìmáàmù bá lálàáfíà àsọ̀látùkùn sọ ìhà irun tí iná àti lálàáfíà àti ìlálàáfíà irun ìmáàmù ó ṣe pàtàkì gan so wà ilà tọ́sí àsọ̀látùhùn tí wọn àwọn ìmáàmù bá lálàáfíà o àsọ̀látùkùn sọ ìhà irun tí iná tún wà lálàáfíà náà gbà náà tí jàmáà bá lọ ń só lórí ìrun kò débi ìrun tí ìmáàmù yóò lọ tún àlàlà tẹ̀ sí bọ́lá wà rẹ̀ ǹjẹ́ sọ lè gbé kọ́ńtàkì kíkọ́ church àbí ilé òòṣà. mo bá ẹni tí ń lo ṣíà ní tó máa ń lo gbajà ẹ̀ ń lo ṣíà nínú òtún. bẹ́ẹ̀ni ọlọ́ọ̀fẹ́ lẹ́sà. wọ́n á tún ní ààyè ìtura. ìdíjọ́ ní ìdókè ààyè yìí eré wọn ò dáhùn eré ẹ̀rọ náà náà ẹ̀rọ eré òun kílẹ́lì ni ó fún tẹ burú lọ́rùn kò ní ṣe pẹ̀lú rẹ̀ rárá so tí àlàyé bá ti tó bá ti tayọ ọ̀rọ̀ àlàkà sọ ṣáájú yìí ọlọ́run ló ní kí ẹ fi rú eléèkú so aburú lálàá ni ìta ẹran fẹ́lẹ́ran kó tí ń tó burú ẹni tí ń tẹran bẹ̀ tó wà ní à ìwọ náà lọ́ba abẹ fídíò ògùn o ó ti di nǹkan mí ìbá àbí ìwọ lọ́ba abẹ fídíò ṣà ewu ńláńlá rẹ̀ wọ́n rẹ̀ ti jẹ́ àwọn náà ló kó lọ àbí wọ́n lọ sùn nítorí wọ́n fi ṣe àwọn náà àmọ́ pé òun yóò wà lọ máa tò ní ṣọ́ọ̀ṣì àbí gbàgede rẹ̀ wọ́n sì ti aburú lálá ní ilé kò dá so ọlọ́run wa ta'awanu 'ala al-birri wat-taqwa ìpáyà ọlọ́run bá àti dáadáa ní akúnyàn lọ́wọ́ lórí rẹ̀ wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ má ṣèkùn lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti ọ̀tá ìdọ́talẹ̀ pẹ̀lú ọlọ́run àtúnṣẹ́lẹ̀ rẹ̀ ẹ má ṣe sọ ọ̀tá lélẹ̀ kí o jìnnà sí gbogbo tó bá mú àríwá burúkú àríwá ọlọ́run so kò lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí gba kọ́ńtàkì yálà chọ́ọ̀tì kódà kówó rẹ̀ pọ̀ èyí ó làkòlé kan wípé mọ̀ntàrọ̀ kan ṣe àǹfẹ̀l haram ẹni bá gbé nǹkan kan lẹ̀ lójú ọ̀nà tí ò lẹ́wọ̀ tí ọ̀nà ìwọ̀ nà lẹ́hùn àṣàrọ̀ fil halal yóò bá pàdé lọ́dọ̀ tó tọ́ níbi tó ti jẹ́tọ̀ ọlọ́ọ̀nà so kí mùsùlùmí kájú rẹ̀ kò níbi àwọn bísínẹ́sì tó ní ti pẹ̀lú kúfò yálà àwọn oníkẹ́wọ̀n wá kan rúfin ni àti kí wọn wá bá wọn mọ́ ni kí mùsùlùmí ó jìnnà síta kọ́ mọ́ bínú òun nílé bá wọn ṣe lójú ọyìn báyìí àbọ̀ òun nílé bá wọn kọ́ lu iṣẹ́ báyìí pọ́lọ̀ wà lá. ṣé o ṣáà ok. tó bá jẹ́ pé àwọn ìṣòro yẹn tó bí òkú sẹ́fà bẹ́ẹ̀ àwọn àwọn àwárí wọn àyíká báyìí àti òun náà. wọ́n á ṣe ìṣòro yẹn tó bí òkú sẹ́fà bẹ́ẹ̀ àwọn àwárí wọn àyíká báyìí àti òun náà òun bẹ̀rẹ̀ ẹ̀rọ àfẹ́sì ni bóun ti wà ń bẹ̀rẹ̀ yóò bẹ̀rẹ̀ àwọn jàmọ́ yẹn náà bàrà wọ́n bá fi àfẹ́sì so irun tí wọ́n ti lé but protectedness ìmáàmù ó máa cover wọn al-imamu junna nǹkan ìmọ̀ sí làdáni tí akínú lẹ́yìn ìmáàmù bá ṣe láṣìṣe tó bá ti jẹ́ pé lẹ́yìn ìmáàmù ni ìmáàmù ó máa cover rẹ̀ àfẹ́sì ṣe pé òun ti wọ́n lékún yìí wọn níbi sùúrù sáré torí pé wọ́n kí lẹ́yìn máa gẹ́gẹ́ bí ẹ̀dáǹpù tí mo mú wálẹ̀ kan wípé bí wọ́n bá ti mú sékì ká fátíà lórí rùkú tó bá jẹ́ pé lẹ́yìn ìmáàmù ni kò níbi sùúrù sáré máa ẹ̀dí gẹ́ẹ̀dì máa tó àfẹ́sì ṣe irú rẹ̀ náà ni pé èrò orígun òun náà ni òǹkà rẹ̀ náà wà lára rẹ̀ èrò mẹ́rin àwọn akì ní márùn-ún tó dájú tó ń bọ̀ yẹn òun ẹnu bá bẹ̀rẹ̀ àfẹ́sì padà òun á kí rákà mẹ́rin pé àwọn á kí márùn fún àní ìdùsùjúdù sáré tó bá ti sálámà bá àwọn náà sálámà wallahu a'lam. هذا صلى الله على محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله